我喜欢的。 alámọ́tàrà ànànà sà. ọmọ tí tẹ̀lé kàkiri kóòtù tuntun lọ́yà ìdáfẹ́ bá yẹ fẹ́ràn olówó kiri. mẹ́rin sórí ìfẹ́ rẹ̀ ní. lọ́yà ẹ dàpọ̀ ṣé ṣé ṣé ò ní já sáwọ́. bàyá rẹ fà ọ́ màkà ọ́ ṣègùn ọ̀hún. ọmọ grandpa grandpa ẹ eh, ẹ eh, grandpa ẹ eh, lọ jòkó ẹ fọ kaba lọ wọ́n ká ẹ̀fọ́n abalẹ̀ ṣùgbọ́n ẹ tún àfọwọ́ ní ẹ̀kọ́ àwọn tọ́bajẹ́ tó wọ́n ní kì í sí kò sí problem àfa àti ọ̀wá sọ pé ó mú wa ẹ ẹ kẹsìtọ́ tọ́lọ́ ẹ̀kọ́ tàbí àwọn tó lè dá ìbí lè ṣe ìtọ́ ọ̀dọ̀ jù. أعوذ بالله من الشيطان الرجيم wípé wọ́n ti sáyẹ̀sì pẹ̀lú àgbẹ̀yìn ọ̀gbọ́n ọ̀sán. yá a kọ́ mi tàbí. yá àbátì ìwà bàámi wọ́n já àdébí lẹ̀ èyí bí mẹ́rin yá àtì mọ̀tìmọ̀ bẹ́ẹ̀ mà èèwọ̀ ni bàbá máa. sọ fún yín ọ̀nà ni ààrẹ àbàdànà ló dé bẹ́ẹ̀ yìí gbogbo ẹ̀yà báwa mo ti kí ẹ dàbò mo ti kí àsìkò yẹn dàbò torí ọ̀nà gbogbo yín bá bẹ́ẹ̀ yá àfẹ́ àwọn àwọn jẹ́ agbẹnusọ fún yín ni ajẹ́ agbẹnusọ fún yín ni. Makana dakibura mina nasi alik. من كان ذاكرا من الناس عالق وجل خالق èyí rẹ gbọ́dọ̀ rẹ bí yà ṣètà nílẹ̀ olùpadà rẹ bọ̀rẹ̀ bẹ́ẹ̀ni náà ẹbí yà pa ẹ ti wí ìkọ́ni padà mọ́ láyé. ẹ gbọ́dọ̀ ibi olùfọ́ ní ẹ̀ olùfọ́sà kẹ́ àwọn yẹn yóò kọ́ lọ́dọ̀ ibi olùfọ́ ní ẹ̀ báyìí ibi olùfọ́ ní ẹ̀ wá sọ̀rọ̀ fún ọ nípa ẹ̀ ibi olùfọ́ ní ẹ̀ bá gbọ́ ẹkú ẹkú tó lé ẹkú ká ẹsẹ̀ nílẹ̀ lọ́wọ́ yẹn ní bàbá sọ kí ló dé kí ló dé kí ló dé bàbá sọ sí báyìí ó sunkún fá ńgbàdá ọba tó gbọ́ ẹ̀yìn. ẹ̀gbọ́n ìlú fún yàrá sí mi. mo wá ní bàbá ọ̀rọ̀ yóò yé wa ẹ̀gbọ́n ẹ̀kú ẹ̀tún gbọ́ ẹ̀yìn oníbẹ̀ yìí. bàtà ìsunkún kí ló dé nígbà tí mo sunkún ọlọ́run padà fi hàn mí pé tọ́ba yá ẹ̀gbọ́n tọ́ba yá àwọn ọmọ kan ó dé tí wọ́n bá dé ìtàwọn ọgọ́ta ti ọgọ́ta ọdún ké táàrí ké láàrin ká ní ikọ́ yàrá ìwé ti mọ̀ ọ́n wọ́n pa mí lẹ́kún pé lọ́dún wàhálà náà wá ṣe yìí àwọn kan wà ní ṣe wàhálà tó bá ìwé wà á mọ ju ti àmọ̀ lọ ìgbà tó kún lárẹ́ yìí pọ́ pọ́lọ́wọ́ fi ẹ̀sìn bá àwọn ọmọ wọn ní wà ní wọn yìí ẹ̀gbọ́n ọlọ́wọ́. tí ó wà nílé ìwé tí ó sì máa gbójú tí ó délé à ní yunifásitì wọn lọ fi hàn mí ní ìgbé àwọn ọmọdé wọn lọ́wọ́ àwọn ẹni tí ò ní máa fárun gbà wọn lẹkẹ òní ti lójú báyìí wọn fún wọn níwọ̀n yìí ní ìyàwó àwọn àti pọ ẹ gbọ́ wọn lọ fi hàn mí ní pé kí ni pé àwọn ọmọ tẹ́lẹ̀ wọn àwọn ẹni tí kòkòtò wọn níwọ̀n wọlé níbi tí àwọn àbá ti máa wọlé ti tẹ mẹlẹ wọn lọ fi hàn ní àwọn àwọn ọmọ kan máa bẹ tó yẹ pé wọn ò ní ká kura nítorí pé wọn ti wà kankan ju kóòrò ọ̀nà nìkan lọ. ẹ̀kọ́ kura ní kalẹ̀ sakura ilé ẹ̀dọ́ mọ̀. ṣé kura lè sàn? lọ́la ní bá pè sọ̀rọ̀ dà ẹ gbọ́ wọ́n máa pè ní tó ti pọ́n nípa níbi ìjọ ọba ti fẹ́ jáde mẹ́sàn kó rẹ̀ jáde mọ́ ní ẹ̀rẹ́ sí bẹ́bí sí nìlá ẹ̀ táwọn kárí tó wà nàìjíríà la ọ̀là wà láàkú wàdà tó nìlá nìlá. ó fi hàn mí báwọn ọmọ mi náà wà bẹ́ẹ̀. is our qualities of education ẹ ra ọmọbìnrin kò tí wọ́n ní pàṣẹ wọ́n gbẹ̀rẹ̀ tẹ̀lé wọn wọ́n ti gbójú. bọ́ọ̀ bá nínú wọn wọn ò tí gbàdúrà jẹ. náà bọ́ọ̀ bá nínú wọn wọn ò tí gbàdúrà jẹ. àwọn bàbá tó nínú wọn inú wọn ti dùn wọn ò tí gbàdúrà jẹ wọn. ràbàdà rẹ̀ wọ́n bọ̀ o ti dé tọ́lá yìí ìpalẹ̀mọ́ láti wá fún ràbàdà rẹ̀ ààwẹ̀ gbígbà asọ́wò ẹ kò sí asọ́wò lórí ẹ̀ka àdébísà ètí jẹ́ ààwẹ̀ nínú lọ́dọ̀ àwọn elédè linguistically ẹ̀kọ́ sí lọ́dọ̀ àwọn elédè àdébísà káwọn nìkan ẹ̀kọ́ asọ́wò àdébísà káwọn nìkan torí pé nínú rúrà ìtẹ̀gbọ̀n pé ká ó di nǹkan oníjẹ́bẹ̀ oní pé àdìfẹ́ sọ̀rọ̀ kì í ṣe ìṣà ìṣọ́mọ́ pẹ̀lú bá wọ kẹtẹ́lẹ̀ kì í ṣe ìṣà ìwúrọ́ pẹ̀lú bá bọ́ kẹtẹ́lẹ̀ kì í kọ́ ti kú sí ìgbọ́rọ́ sọ́wọ́lù àwọn ẹ̀lú wẹ́gẹ̀rẹ̀. ìyàwó amáyé àwọn ẹni tó tọ́lọ̀ wọn wá fi àdébìyí sátá lọ́rẹ̀ torí pé bọ̀ ìwọ ọlọ́run ìgbé oyún kú òrùlé àti ṣé wàá gbé ọmọ padà sí i pé báwọn bí ní kí ni kí n máa wí ọlọ́run ní nàka sí i pẹ̀lú tó bá fẹ́ bí ó lè rọ̀ kó bí ẹni tó bá náà kó fẹ́ bí ọ lórí kó bí ọmọ àgbẹ̀ wàá sọ fún ọ pé inni nàzàtú lè ra àmàlí sọ̀rọ̀ fàlàkù kálíbàlì yẹ́wọ́bà ìsìyà àwọn ẹ̀ka mẹ́jẹ ká mọ̀ mú kọ́ àwọn ẹ̀kọ́ mú dàpọ̀ sàárọ̀ lọ sí ni ọgbà wẹ̀rọ̀ alẹ́rùsáàkùn àwẹ̀rù àṣẹ gbogbo mùsùlùmí ọlẹ́ sórí yẹ yàtọ̀ sí mẹ́ta mẹ́ta rẹ̀ àṣẹ ní wọn bọ̀ nípa rẹ̀ àbọ̀ fún òun kù àṣẹ tí wọn bọ̀ nípa rẹ̀ àbọ̀ fún bọ̀ pọ̀ àṣẹ wọn agbọ̀dọ̀ máa gbàgbọ́ agbọ̀dọ̀ tí mímu kú máa ṣe wọn máa gbàgbọ́ agbọ̀dọ̀ tó yẹ kúlè. ètò ìrìn lọ ibi tí mo ti fẹ́ ẹgbẹ́ dáná lókun. nínú àwẹ̀. àní kọ́mọ̀tì ètò nínú àwẹ̀ yẹn òkúkú abáṣe ní ọgbọ́n náà wọ́n bá tún ọba ẹlẹ́gbọ̀n yìí ìlọ́gbọ̀n yìí sẹ́yìn lè ẹ kọ́lé. sọ̀sùnmá ìtí wọ́n jẹ́ àwẹ̀ nínú sẹ̀rí àárọ̀ òun ni ká má jẹ ká má mu ká má jẹ ká má mu ká rẹ́lẹ́tọ̀ ẹ nílẹ̀ ká má lè dọ́dọ̀ rẹ̀ láti gbàtà lìfájà yìí bá ti là títí tó o fi wọ̀. ilé náà làwọn fẹ́ kú sínú ẹ̀. rẹ̀bọ̀dá adébí wa sàlàyé fún wa pé tóṣù ramadan bá ti lé káyọ̀ máa ń bá padà lẹ́bi o tóṣù ramadan bá ti lé àwọn obìnrin tọ́jà lẹ́yìn tó ń bẹ̀ wọ́n wàá yanjú wọ́n wàá máa sọ wípé ta ló fẹ́ bá wa sọ̀rọ̀ ọ̀fẹ́ ká gbà fún ká fẹ́ ọlọ́wà ní sọ fún wa kí wọ́n wọ́nú omi tí wọ́n gbà padà àwọn tí ìjókòó wọn fún àwọn tí wọ́n bá gbà wọ́n lóṣù ramadan afẹ́fẹ́ tá palẹ̀mọ́ fún o kátó mọ́ lóko palẹ̀mọ́ tá a ṣe èèyàn máa ń lọ pàtàkì tó fẹ́ ṣe ó tó lè mọ́ lóko palẹ̀mọ́ tí òun bó ṣe. wọ́n ní lọ́ọ̀kì ọ̀rọ̀ lọ́ọ̀kì jẹ́nà géètì kan bẹ tẹ́yàn ń gbà gbogbo ẹgbẹ́ láti tíráàbù rí dáadáa ọlọ́ọ̀lọ́ èkó ni ọlọ́ọ̀lọ́ lágbára ni yóò mọ̀ pé wọ́n gbé àwọn àyè kan VIP àwọn èèyàn pàtàkì pàtàkì ní máa gbà mí irú àyè kan bẹ́ẹ̀ tó dáa jù bẹ́ẹ̀ lọ́dọ̀ wà wà láti jẹ́ ìdáwọ́ pé ní rọ̀yàánù bábù rọ̀yàánù ẹnì kankan ò ní gbàgbẹ́ lọ wájú ọlọ́run gẹ́rẹ́ ju àwọn aláwọ̀ nìkan lọ. kódà àdébìtò ni láyé ìkọlù mínú gẹ́rù àwọn aláwọ̀ nìkan lába ẹnu ọ̀nà bábù rọ̀yàánù kí n sì jẹ́ rọ̀yàánù ìrẹ́ni ló ń bẹ̀rù ròyáàbò ìdí ń bá ní láyà ká fi lọ́kàn balẹ̀ lọ́wọ́ lójú ọ̀nà kan bẹ ojú ọ̀nà àfọ̀kàn balẹ̀ ojú ọ̀nà rẹ ni yóò gbẹ ojú ọ̀nà pé tọ̀ wá oṣù ọ̀ lórí àwọn ẹnìkan kan wá nígbà lẹ̀ kọjá ní ọ̀gbìn ẹ̀kẹ́ ọ̀nà àfọwọ́ aláwọ̀ afẹ́mi náà pàlẹ́ bọ́ fún mi o ká tó tẹ̀ wá sọ̀ pàlẹ́ wọn wọ́n wá pé bẹ́ẹ̀ sọ ẹnu rẹ̀ rù wọ́n lọ́nà tó bá gbé ìsára rẹ̀ kọ̀ òórùn ti rù jáde lẹ́nu aláwọ̀ ó dùn bá mi débi pé ìrí kankan tó lù lẹ́nu tó. inna khalufa fami sọ́ọ̀tì àtúnyàwó inda lọ́ọ̀hì nínú pé ẹnu tó o jù látàárọ̀ tí wọ́n rù á ó gbẹ̀ dùnmọ́ mi o bí sẹ́yìn rù wọ́n lọ́nà tó bẹ́ẹ̀ lọ́nà tó

ẹ gbọ́ ọpẹ́ ìyá yìí ní lórí lórí ogun ògbóbọ́lá ìlú náà lọ bí sí abẹ́pẹ́ gbogbo Biafra abẹ́pẹ́ njọ́ tí tẹ́lá bí gbogbo àwọn bàbá wa ní sè pé ijó olórí ibú bẹ̀rẹ̀ Nàìjíríà wọ́n seven ti wá ìbẹ̀rẹ̀ pé ọlọ́run bínú sí nàìjíríà kọ́ ọ̀dà àkọ́kọ́ jọ kọ́ dá ìbínú rẹ̀ dúró lórí nàìjíríà. sẹ́bírù kan wá sẹ́lẹ̀bírẹ́tì pé àwọn ti ọgbà ẹ̀wọ̀n bíi fífítì àbí nǹkan pa pẹ̀lú pé kọ̀sẹ́lẹ̀wọ̀n tí wọ́n wọ bẹ̀ ibẹ̀ tí wọ́n á ju ẹ̀wọ̀n ẹ̀wọ̀n sì kákòó fàyà nàìjíríà wọ́n gbé ọgbà ẹ̀wọ̀n báyìí wọ́n ti kó wọ́n ti pọ̀jù bẹ́ẹ̀ o ẹ̀wọ̀n kọ́ ọ kéwé tìmẹ́ náà ti kò ẹ̀wọ̀n kọ́ ọ kéwé tìmẹ́ náà ti kó nàìjíríà ìlú kan sì ń sẹlẹ̀bírẹ́tì pé tó ẹ̀wọ̀n bíi fífítì àwọn ti close ẹ̀wọ̀n ti tì í pa kí ló dé kọ̀sẹ́lẹ̀mọ̀ tí wọ́n wọ ọmọ ẹ̀mí ìlú kan náà lọ. torí tá a bá pé ọlọ́run bínú sí nàìjíríà jẹ́lẹ̀ káwọn àmọ́ pé kéde. ìlànà kan lọ sí owó sínú igbó tẹ́bí pàwọn èèyàn yìí ìlàsẹ̀ ẹgbẹ́ thirty thousand fún ṣiṣẹ́ tí ń ṣiṣẹ́ látàárọ̀ lẹ́rẹ́ ìní ti fa fà yìí táwọn apẹ̀rẹ̀ sẹ́nẹ́tọ̀ ẹ̀rẹ́rẹ́bù kánsílọ̀ ti ń gba ìwé mílíọ̀sì. olùdókòwò bàjẹ́ àwọn òbí rẹ̀ ló lè jí rẹ̀. àwọn tọ́lọ̀ wáyé táwa wá ń sọ̀rọ̀ wáyé ẹ má fọ̀rọ̀ ẹ̀sìn kú o ẹ bẹ́ẹ̀ tẹ̀ tẹ̀ yọ tẹ̀sìn kú o bẹ́ẹ̀ bá ti yọ tẹ̀sìn kú o bẹ́ẹ̀ ayé wá bàjẹ́ kí lọ́la ń torí ọ̀gá yẹn kìlọ̀ yóò fa yẹn lọ kásá ìdèdè rẹ̀ wọ́n wà ní ìgbà náà ni wọ́n pàdé náà wọ ìgbà jìnlẹ̀ wọ́n wà ní ọ̀rọ̀ tá a fẹ́ sọ yìí o ẹ má fojú ẹ̀sìn wò o ẹ má fojú ẹ̀sìn wò o ojú ká ní káyọ̀ ojú àwọn ẹ̀tẹ́ tójú wọn là ee ojú tó ń là tó ojú ìlàjú wo ni ń bẹ tó ìlàjú ẹ̀sìn gbogbo nǹkan tí ọ̀làjú padà ń gbé wá sí i ṣé wọ́n dé bẹ́ẹ̀sì wọn ọ̀bá ni ṣé bí wọ́n fi tẹ̀sí ilẹ̀ wọn kọjú tọ̀làjú nígbà tí tọ̀làjú ò pé wọn ni wọ́n padà sí ilé ẹ̀sìn. àdébí wọn sọ́lá lẹ́nu wọn sọ́lá nínú súnà rẹ̀ ni pé tá a bá sùn tá a bá wá jí ká fọwọ́ wa lẹ́ẹ̀mẹ́ta ká tó fọwọ́ sí kankan. àbẹ̀wò mẹ̀nísítà ìkọ̀ọ̀kan mi lè dúró fàlìyàtìrì yàdéyìí tàlátà bàdàtì fàyínàmùnà yàyẹ̀yì àyìnàbà tàtì yàdùn. ìsìlámù ní tẹ́ ẹ bá sùn bẹ́ẹ̀ bá ti jí bẹ́ẹ̀ bá ṣe kẹ́kẹ́ ẹ̀ kọ́kọ́ fọwọ́ yín lẹ́ẹ̀mẹ́ta a sì bá bàbá wa kéékèèké táwọn ìyá wa tẹ́ ń tajà tẹ́nìkan bá jí ìrajà lọ́dọ̀ wọn bàbá ní jẹ̀kọ́ kan omi kí n tó gbowó ó ti fún lọ́jà rẹ̀ fún àtọ̀mọ̀ mo lọ́wọ́ wọ́n wà fọ́ kan omi tí wọ́n bá lómi tòsí wọ́n mọ ẹnìkan tó ti fọwọ́ ka omi ó gba gbèrò. àdébìyàn sọ bẹ́ẹ̀ bá wa tọ́lábẹ́ sọ̀rọ̀ tẹ̀dọ́ àkóso anábì lọ sọ́dọ̀ ẹ̀fọ́ wa káwọn àpọ́nrí kalẹ̀ anábì lọ sọ́dọ̀ ẹ̀fọ́ wa ìmọ̀ ìjìnlẹ̀ ẹ̀sẹ̀ wọn sọ ń sìn pé àwọn fóònù tá a ń lò yìí o ti ń vibrate máa la àwọn oúnjẹ tá a ń jẹ intercontinental food ó ń dá nǹkan sí ara wa o àwọn gbogbo jìjìjìjìjì tá a ń gbọ́ káàkiri yìí o ń dá nǹkan sára wa o gbogbo àwọn máàsì tí wọ́n rí káàkiri ti àwọn nẹ́tíwọ̀kì yìí o ń dá nǹkan sára wa o kí wàá ra ní ṣe try the solution only make sure you pay you you place your forehead on the ground máa mú orí rẹ báyìí máa fi kan ilẹ̀ ẹlẹ̀ kọ́ máa pẹ́ kó tó máa gbé kú òpin ká máa ṣe kí ni o ẹ̀tọ́ ìṣọ́lá ìṣe mùsùlùmí <coughs> ẹ̀ gbọ́dọ̀ súnà lẹ́nu lọ́sọ̀rọ̀ ẹ̀. ọ̀dà tí lóye bá kú wọ́n ti à ìhúrìà inú rẹ̀ fún ìkàndàlà àbúrò àní ẹlọ́lu andrews liver salt fún kí ni ó ṣe yóò dé kí ni òyìnbó ṣòfò kí làwọn ẹ̀ ń ṣe fún wa. kí làwọn ẹ̀ ń ṣe fún wa sẹ́ ilé yàrá fún báwẹ̀ ṣé bí ẹni tí ló ẹ̀ kú tí wọ́n ní kí wọ́n lọ bí bá ṣàtì fún kí ni òyìnbó ṣòfò kó lè lálàá àwọn. ẹ̀sìn tọ́lá wọn bá sọ wípé ìwà àdẹ́bí wà ìyá abáká fọ̀tọ̀ bìrì aṣọ rẹ̀ jẹ́ ọmọ ọmọ mẹ́dọ̀tì mẹ́dọ̀tì ìyá abáká ẹ̀hẹ́ àwọn bá wọn tẹ̀sí wọn ní ọkẹ̀rẹ̀ jẹ́ ọmọ ẹ̀fìyà òkè wá ní aṣọ jíjẹ́ rẹ̀ nínú ìrẹ̀ lọ ọkẹ̀rẹ̀ jẹ́ ọmọ ẹ̀hẹ́ aṣọ rẹ̀ pọ̀ ọ̀dà tí ọ̀nà yìí lọ àdẹ́bí ló sọ pé àdìlẹ̀ mílẹ̀ ní ìmọ̀ ìmọ́tótó ara àgbàgbọ́ ni ọ̀dà àwọn dentist àwọn tí wọ́n mọ̀ nípa eyín àti gbogbo tí bẹ́ẹ̀ ní ẹnu wọ́n ní téèyàn bá fẹ́ gbádùn ara rẹ̀ o kó rí kó òun fọnu lẹ́ẹ̀mejì lójúmọ́ kéré tán kó fọlá àwọn kó fọlá lẹ àdébí sì sọ pé ìgbẹ́ bí ó ṣe rí lára yín ni o bá ní ẹ máa fọnu lẹ́ẹ̀mejì àrùn tẹ̀ gbogbo pẹ̀lú láti fẹ́ sàgbàlá. ṣé ṣé yàrá tẹ̀lé mi bàbá sáà pẹ̀lú ṣe kí wọ́n á lọ pẹ̀pẹ̀ sẹ́sẹ̀ wò kí ni pẹ̀pẹ̀ sí etí ìdí èyàn ó fi fún adé Islam nature Islam pẹ̀pẹ̀ sí nature etí nǹkan ó fi rọrùn fún wa Islam pẹ̀pẹ̀ sí yàtọ̀ sáà ìjẹ́dẹ̀ òpin ọ̀rọ̀ ìjẹ́dẹ̀ fún mùsùlùmí báyìí ó ti rọrùn gan Islam ló pèsè báyìí ó ti rọrùn gan ṣé Islam kò ní kọ́ wọ́n bá jọ̀ mí rẹ ni ìsáàmù ló ní kò sí tọ́ba lè jẹ́ láyé kò sí jíba ká bọ́tọ̀ ẹ̀sẹ̀ fọwọ́ tọ́ba bọ̀rọ̀ bẹ̀sẹ̀ ìwé òbí bẹ́ẹ̀ ikú ọ̀la ìtì níbẹ̀ láì bàbá àkọ́mọ ọba lè pé bàbá ẹ̀rẹ́ lọ́dún òwe tọ́ba bá kàwé tó yẹ dúpẹ́ ó wà lè pé bàbá ẹ̀rẹ́ tó pé dáàbì ṣe tó dùn mẹ́kọ sí wọn. ìsáàmù ló ní láéláé kò sí jíba ká bọ̀rọ̀ ẹ̀sẹ̀ fún ọ ọ̀gbọ́dọ̀ gbẹ̀sán kódà nínú ṣẹlẹ̀ Islam láàyò kùtàlùlù wá nínú ìwà lẹ́yìn yìí kọ́gbọ́dọ̀ yìí bẹ́ẹ̀ ni àwọn bí bàbá bá pa ọmọ ẹ̀ gbọ́dọ̀ pa ọmọ ẹ̀ gbọ́ kọ́gbọ́dọ̀ yìí bẹ́ẹ̀ o bàbá gbọ́dọ̀ pa ọmọ rẹ̀ o àmọ́ tí bàbá bá tẹ̀ wọ́n lọ pa ọmọ rẹ̀ ẹ̀ gbọ́dọ̀ pa ọmọ fún ẹ̀ gbọ́dọ̀ pa bàbá kú ipò ṣùgbọ́n bàbá bá bàbá bẹ̀ kì sọ́ọ̀sì rẹ̀ sẹ́ àwọn sèǹtì tàbí bàtí wọ́n yára wọn lọ méjì ẹ gbọ́ ẹ bẹ sí o èèwọ̀ ni ká yọ àmọ́ àníkàtì ẹ̀wọ̀ aláwa rí bẹ́ẹ̀ bàbá pa ọba rẹ̀ ó bá bà bá ó sì sì bá ìdájọ́ bàbá kọ́ ni a sọ pé ẹ fún ayé àfi ìyàmí ìjẹyìn ṣùgbọ́n pé torí pọ̀ pa ọ̀rọ̀ yìí o apàwọ̀ rẹ̀ èèwọ̀ nínú ẹ̀sìn níbi tí ìwọ ọba lágbára lórí yìí ǹjẹ́ òfin ayé sọ bẹ́ẹ̀ rọ̀mọ̀dá lọ́wọ́ bọ̀ àti wọn fẹ́ pàdé bẹ́ẹ̀ bẹ́ẹ̀ abẹ́rẹ́ lẹ́yìn abẹ́rẹ́ la ìgbà ní jẹ́ tíra ní ní bẹ́ẹ̀ ní tíra bẹ́ẹ̀ láti ń dùn kò kó imú kankan bá wa kò kó tìjú kankan bá wa a ẹ̀sìn tẹ́sí àwọn àwọn kọ́ńtò rẹ̀ á sẹ́lẹ̀ lọ wọ́n gba gàgà ní no testing tí a bá lọ́ra no testing bá bá gbé lé wọ́n ti sọ fún ọ pé pé fẹ́ẹ́ kí wọ́n sọ fún ọ pé dàgbà náà ó gbà á àtijọ́ sọ no test ni mo fi rà á. ìjọ ọba ti lè gbà láàrin èèyàn sí èèyàn pé no test o sọ wá lè test ọba tó ní ọba bá wù kó jẹ́ àrùn ṣùgbọ́n bá wù lè méjà. ebe ẹrú ni a fò ẹrú ní sè ẹrú ẹrú ní kankan pé báwo fẹ́ ṣe àwọn èèyàn ń bẹ nínú ẹ̀wọ̀n láwọn ní sèé tí ń ṣẹ̀wọ̀n lọ́dà ìjọba ọ̀gá ilé mọ̀kàlẹ́jẹ́ lè ṣe kókó ẹ̀sìn ọ̀pọ̀ ẹ̀wọ̀ ẹ̀wọ̀ ẹ̀wọ̀ ẹ̀wọ̀ ẹ wà lọ roko ìlú plan pé bàbá roko òsì fò. wọ́n máa sáré máa ló plan kẹ̀kẹ́ síwájú ọba tó ní ọ́ èèyàn sẹ́yìn ẹ̀dúró ẹ̀ bó ò sí fún ẹlẹ́wọ̀n ṣé bẹ́ẹ̀ rú ni bẹ́ẹ̀. Ọlọ́run ọ̀wá ìjà ọ̀sán bá bá rẹ̀ sùn ọ̀yá rẹ̀ sùn ọ̀yá rẹ̀ sùn kí ni tó dé yìí wọ́n ti ṣàlàyé fún wa ẹ bẹ̀rẹ̀ rẹ̀ tí a bá ti yẹ rẹ̀ sùn tálẹ̀sẹ̀ yìí ti sọ pé bẹ́ẹ̀ ni ẹ sì túnú nígbà tí wọ́n sọ pé tó sùn nìyí. sallallahu alaihi wasallam. ọ̀pá àpò mùsùlùmí àwọn akírun àwọn akíkélé tó lù wọ̀ mẹ́jẹ́ nípa rẹ̀ a ní kò lè ní kíni òlé wọn ọ̀bà níyà kíni dà níyà. dẹ̀wẹ́tù ìyẹn ọ̀jẹ́ lómi ọ̀bá àwọn ọ̀pọ̀ tí bá máa mú tí bá mú ti rùkù lọ́ba dẹ̀wẹ́tù dẹ̀wẹ́tù dẹ̀wẹ́tù rẹ̀ ẹnì kan ti aṣọ fún mi ẹnì kan ní ẹ ẹ ìkéríkà òun ní ìkéríkà ẹ mílíọnù kéríkà wà sí wọn fẹẹ tíráàpù lọ́dún náà two thousand and seven àbí pẹ̀lú àwọn ọkẹwò àti wa mẹtò ọwá ọwá pè mí ìrìnàjò bẹ wájú yìí mo níbẹ̀ ẹ má lọ mo ní kí ló dé olùkù fẹ́ mú jẹ olùkù ní dáa fún òkú àtàwọn tó bá gbàgbọ́ òkú fẹ́ mú jẹ ògùn ìmùjọ ní ìsìn láti two thousand and seventeen two thousand and seven two thousand and seven sẹ́ mọ́ wá ní ìyìn lọ ṣùgbọ́n tẹ̀lé ẹ̀ lọ́ọ́ gbọ́ o ẹgbẹ́ sì yé o gbogbo tẹ́lẹ̀ fi dẹ́rù nígbà yẹn o ṣẹ̀dá ló fi fúláṣì yé o ẹ máa gbọ́ mi o ẹ ti sàárẹ̀ rẹ̀ fún yín o ìgbẹ́bí Ibrahim ẹni Ibrahim wọ́n lò kó wọ́n lò kó bàbá ọlọ́run ẹni yóò kù ẹni yóò kù gbogbo tí ṣètánì ti bẹ̀rẹ̀ gbogbo tí wọ́n fi dẹ́rù bà wá o ṣètánì òbí fúláàsì wá o ẹ gbọ́ mi gbogbo nǹkan iná bá wọn yóò sọ̀rọ̀ wọ́n yìí kálẹ̀ lé o ṣètánì fúláàsì rẹ wò o èyí sọ fún mi pé kí n mẹ́ta wù torí pé òkú fẹ́ mi mo wá ní kò ní ká fọ́ọ̀bù àti bẹ̀bẹ̀ tó bá gbà gbọ́ àwọn agbẹ́ra ọ̀tà làwọn ọlọ́dún náà ìbílẹ̀ mọ̀ wọn mọ́tò pẹ̀lú àwọn akéwù mọ́tò mi náà ni àwọn àna yá yá sábà pé bẹ́ẹ̀ bá ti fọ́ sọ́dọ̀ ta lọ́nà ìwé kúrò kankan alọ́rin apẹ̀jọ́ ti jàpá jẹjẹjẹjẹjẹjẹjẹjẹ ní àárín ìyá lọ́kùn sọ bàbá jásí dandan sẹ́ńtà fẹ́sí dandan mo fi sí tù mo fi sí tírì sẹ́kọ̀ọ́ tó yẹ dáadáa mo fi sí fọ́ jí àbáwọ̀ sinimá tó yẹ lórí sàn ni wọ́n parí ẹ̀ sí fáìfù báyìí lẹ́gbẹ̀ẹ́ lọ́wọ́ bọ̀ tẹ̀lé dáadáa ọ̀nà ń lọ jẹ́ kí iye bírèkì wò kò sí bẹ̀rù ṣètánì fẹ́ fúláṣì ló pé òkú fẹ́ ṣe kéwé rẹ̀ lọ́wọ́ lè yọ lọ kéwé ní hàn ẹ yọ kéwé ní nà mo ní kò sí bírèkì lọ kọ̀ yọ àti ẹ̀ tó kò ṣe sunday lónìí mo ní wọ́n láyé lọ kẹ́ ẹ̀ kò sí wàláì kò sí bírèkì la fi gbé mọ́tò láti ọ̀tà níbàdàn sẹ́yìn pátá sọ gbogbo rẹ̀ accident yọ ṣẹlẹ̀ tó ń ṣe láti rẹ ọkọlù rẹ fúnra o fúláṣì ṣe tábìlì ọ̀nà bàbá ti kọlù wa nínú fúláṣì ni wọ́n ló ń pè padà ìwọ ló ní bísí kọlù ṣe tábìlì tó o. ẹ ẹ gbọ́sẹ̀ ọlọ́wọ́ sọ̀rọ̀ kọjá lọ́nu ẹ̀yin tẹ́ ẹ máa kéwú ẹ̀kọ́ bí ẹni ṣètọ́n ọlọ́ni èṣù àtàgbára àtòògùn àtẹgbọ́ àtẹtutù tí máa gbé o káàdẹ̀ ìtọ́ abánu káàdẹ̀ àtàwọn ọmọ ìyá rẹ̀ fún tàbí káwọn olùkùnkùn tàbí awátà símùlù kàbárà bọ́mọ̀ bẹ́ẹ̀ kọ́ bí tàbí káwọn olùkùnkùn tàbí awátà símùlù kàbárà síbẹ̀ ni ṣùgbọ́n gbogbo wọn kọ̀ ká tó níṣẹ́ tí wọ́n ń ṣe o káàdẹ̀ ìtọ́jọ́ pé ọ̀rọ̀ bàtọ́ ṣẹlẹ̀ òní ọlọ́wọ́ ní kìí ṣe pọ́sẹ̀sẹ̀ bẹ̀rẹ̀ ìdílé káyidà ṣètọ́ ní káná lọ́ọ̀rì ìfà ètò èṣù ó ti jọ̀nà tipẹ́tipẹ́ kìí ṣe kórìí tí ilé ìṣọ́ ṣẹ̀ṣẹ̀ dọ̀lẹ́. èṣù ti mú ẹtipẹ́ ẹ̀yin rẹ̀ yóò balaba o torí bẹ́ẹ̀ fẹ̀mí sí i iná bàbá ní kúrú ṣètọ́ ọlọ́ni sùn àtàwọn ará rẹ̀ tẹ́lẹ̀ àtàwọn ogun rẹ̀ yòókù fáwọn ìyá wọn àlẹ́bí kẹjá bẹ́ẹ̀ bá bẹ́ẹ̀ tọ́lá bàwẹ́ bọ́. falata kàfó ẹ bá bẹ́ẹ̀ wọ sùn àti gbogbo ẹ tọ́lá jẹ́ pèsè sùn ló bẹ́ lọ wà kàfó yìí kẹjọ ọlọ́wọ́ bá ní ẹgbẹ́ kẹ̀lé àwọn ikú tó wúlò yẹn lẹ́nu tí ẹ bá ṣe pé láwọn àwọn pátá ń ta pọ̀ tó ẹgbẹ́ lọ́wọ́ lé lọ́wọ́ gbé o tó o bá wí láwọn àwọn ta tọ́jà pọ̀ lu ẹgbẹ́ lórí ọwọ́ ìṣòwò tẹ̀ o tọ́lá ní òbí. ìgbà mẹ́wàá fẹ́sìn mi ẹ̀yin tí ìmáàmù yìí ṣe kankan tí ò yé yìí tẹ́ ẹ̀ lọ bèrè lọ́rẹ̀ ẹ bá kó mítì nìjọ tí ẹ̀ ti kíyèsí ìmáàmù wa kíyèsí ìkọjá yẹn lẹ́kọ̀ọ́ ẹ bá bẹ̀rẹ̀ mítì àbẹ̀rẹ̀ ni ọlọ́run fi ọ́ sábà wa kọ́lá wa fi dí gbogbo èèyàn yìí kó fi hàn yẹn ọmọ wa ọlọ́run ọlọ́run kọ̀mẹ́tì rẹ̀ kó wìláyà ilẹ̀ kó dùkú àwọn ọmọ fatihud bọ́lá ọmọ tìlẹ̀kùn rẹ ọmọ tìlẹ̀kùn wìláyà ọlọ́mọ tìlẹ̀kùn jẹ́ wòlíì ọlọ́wọ́ yìí jẹ́ mẹ́bí ọlọ́wọ́ tìlẹ̀kùn rẹ o bíríkì láyé di wòlíì ọlọ́wọ́ tí bá ti ṣe nǹkan lọ fẹ́ ẹ gbọ́dọ̀ àwọn ìwà sọ̀tẹ̀ kò sí tiwa táwọn pé ìnáwó kọjá yẹ ni táwọn abáwọn mú fa tí ò yẹ ká fà ọwọ́ ní mímọ̀ àmì tàn ẹ̀ rẹ̀ sùnìyà ó sọ náà ẹ̀yin ṣe wútùbà lọ ẹ wá sàmì lẹ́ẹ̀mẹ́ta ẹ ẹ dákun kí ló fà á àdébí ní sẹ kíyèsí múra kíyèsí àdébí ní bí mo ṣe ń sọ̀rọ̀ ọlọ́run àtàní jìbìrì ìlú mẹlẹ́kà jìbìrì ìlú lọ́wọ́ bá mi lórí nígbà yìí ọwọ́ ló fẹ́ sàdúrà mẹ́ta kí n sàmì kí ló àkọ́kọ́ ó ní àkọ́kọ́ ni pé kò ní dáa fún táwa ni gbogbo ọmọ tó bá bàbá rẹ̀ àti ìyá rẹ̀ láyé àbọ̀ bá kan nú wọn láyé tí ọba ṣiṣẹ́ àlùjẹ́rẹ̀ látara wọn. ọba bàbá rẹ̀ láyé àbí ìyá rẹ̀ àbá méjèèjì ọ̀rọ̀ tara wọn sọ níire tí ẹ fi lọ jìbìrì wa ṣépè ó ní ọmọ bẹ́ẹ̀ tó bá tako ìdíjó sàbí àdébì àdébì lánà èpè àti sọ́dọ̀ àṣẹ ní sàbẹ̀ fún wọn lẹ́ẹ̀kejì kò ní yẹ kó ta gbogbo ẹjẹ dá ọ̀rọ̀ àdébì létí rẹ̀ tí ọ̀rọ̀ sọ pé sọ́dọ̀ náà lọ sọ́dọ̀ kò ní ra gbá fún wọ́n bá rà wọlé fẹ̀ ẹjẹ dá ọ̀rọ̀ àdébì létí rẹ̀ tí ọ̀rọ̀ sọ́dọ̀ náà kò ní jà rẹ̀ sani àdó àdébì lábì gbẹ pàtí sọ́dọ̀ ní. ní sáńtọ́dá àjẹ oúnjẹ ọdún ó ẹni tí ramadan bẹ̀ pálá yìí tí ramadan bẹ̀ wá lọ kọ̀ wá lékún lóore kò lékún dáadáa tí ramadan bẹ̀ tí wá lọ ó tún mùsùlùmí kàtà àdébí sàbí àdébí lánàá àwọn sàbí ẹ̀rú àpàwọ̀ pé ọ̀sẹ̀ wọn wá fẹ́ fi wẹ̀ yìí o ìwé odò wọn fẹ́ wẹ̀ tí ó wẹ̀ ìwé sẹ́wọ̀n kò lára àbọ̀dà rẹ̀ náà kankan wíwo èlò láàrin òkè kó rárá àwọn olóògùn mọ̀ ìyẹ́dà láàbù púpọ̀ lẹ́yìn kankan méje ní o ẹ bá wà ní dààmú o wọ́n wá ní kókó sókè òlù kó sì gbé kórógbé epo bẹ̀ òkè òlù ló ti fi kópa la yóò àwọn kẹ̀kẹ̀kẹ̀ yóò sọ̀kalẹ̀ òlù tó bá wẹ̀ tán yóò tún gòkè òlù yóò tún fi kópa la yóò tún mú kẹ̀kẹ̀kẹ̀ jì kò sí kó méje ìdílé lò àtẹ̀kọ́ kí lóore tó àpá máa kú wọ́n wà torí kí kó lè pèwé tọ́kì ìbéèrè ha bàbá arábúrò mi ó pè ó bá nǹkan pẹ̀lú lára rẹ ni bẹ́ẹ̀ ìwé rẹ̀ wọ́n ṣe ó kò kéwòn kó sọ̀kalẹ̀ ó kò kéwòn kó sọ̀kalẹ̀ lẹ́ẹ̀mejì bára wà ní wúlò ẹ gbọ́ àbáṣe ìbéèrè ọ̀fà mi so bẹ́ẹ̀ yẹn bá pa pákó ọ̀kẹ́ tọ́ ya tẹ́kẹ̀ yá ni yọ fà so ẹ̀fẹ́ dàgbà wájú ní sọ àwọn olóògùn wa ń pé púpọ̀ orí iṣẹ́ ní ọmọ báyọ̀ wá bẹ́rẹ́ sí bẹ́rẹ́ mẹ́ta mẹ́ta lórí kéríkà ìsàmì ìsàmì ìsàmẹ́mí ìsàmẹ́mí kọ́lé ìdílé jákèjì orí hàn orí bá ṣe wílò wọ́n bá kàmá ní lára rẹ̀ kí ló bá pàdé lára rẹ̀ yóò ṣe mùsíbà ewu lẹ́fẹ̀ jama mo máa sọ fáwọn èèyàn kàdáníkà kó tó ní kọ́pìlì fọmẹ́tẹ̀ lọ́wọ́ àlẹ́ kọ́ wọn á dẹ̀ ṣe náà yìí o àná ọlọ́run ló lé wọn pa o ṣùgbọ́n àwọn kan sọ pé ẹ bá dàbò bí wúlò ó ti sọ ògbójẹ dání ó sọ ògbójẹ dàbò ní ẹ̀yìn tí wọ́n sọ bẹ́ẹ̀ fún ẹ wá wọ́n sábà pẹ́ ìṣe wọn pẹ̀lú bẹ́ẹ̀ ni iye bá jọ sẹ́yìn rẹ̀ ni káwọn náà wọ́n ṣe náà kí èyí bá jọ sẹ́yìn máa ṣiṣẹ́ náà òun fọ ọlọ́sẹ̀ tọ́lọ òun paracetamol òun máa ń fọ ní òbí ọ̀hání paracetamol paracetamol tọ̀sán tọ́lọ máa ṣiṣẹ́ ọgọ́fà yìí ẹ̀fọ́ nínú ọ ẹ̀wẹ̀ mi torí náà ìpalẹ̀ máa wá fún ọ̀rẹ́ náà àwọn akẹ́lẹ̀ pàdé orin tí ò sírú ẹ̀rọ mo sọ bí táà ti mọ̀ pé àdébí ní táwọn èèyàn bá ń mọ ẹ̀rọ rẹ tí ń fẹ́ ní Ramadan ẹ̀ ní kọ̀ọ̀bá wù ẹ́ kí gbogbo oṣù méjèèjì rẹ jẹ́ Ramadan torí pé kí Ramadan rẹ gbogbo ìrẹ̀kùn náà wọ́n ti pa gbogbo ìrẹ̀kùn àdìjẹ́jà wọ́n sì í lẹ̀ gbogbo sẹ́ ọkọjá dọ́wù ọkọjá tírìwù ọ̀ká tẹ́wù lẹ̀sán rẹ̀ inú tẹ́lẹ̀ gbogbo sẹ́lẹ̀ yẹn bá ṣe kéèyàn lè kó nínú rọ̀mọ̀dán. wọ́n wá ní àáfà òní ọlọ́run kan wọ́n wá ní mélòó láwọn ẹ̀ tí máa ń gbà rọ̀mọ̀dán rẹ̀ ọgbọ̀n ní sọ mélòó ni wọ́n máa ń gbà ọgbọ̀n ní mélòó ni wọ́n gbà ọlọ́gbọ̀n ní mélòó ni wọ́n gbà ọlọ́gbọ̀n ní àáfà ni ajá pé àyàtọ̀ síra wa èyí ṣe ó láwọn ẹ̀ tèmi rọ̀mọ̀dán rẹ̀ tèmi tèmi gbà ọgọ́ta ni sixty àfa ramadan ló pé sixty àwọn ẹ̀kẹ́sì ni ó ní sẹ́wọ́n ẹgbẹ́ tàbí ló fà tọ́lá sọ ìwẹ̀ kálẹ̀ làwọn omi fìlò ajírí ẹni tó bá fún aláwẹ̀ ní sínú lẹ́yìn ládàtà aláwẹ̀ gbà lọ́nà ọgbà ọ̀gá sì dàwẹ̀ tẹ́lẹ̀ àwẹ̀ méjì méjì lójúmọ́ two thousand thirty àwọn afọ àwọn kéèsì bọ́lá ọ̀sẹ̀ nípa ní ṣe gbì àwọn àwọn àwọn òpè kọ́lọ̀ ń bá wa náà kó olóògbé àwọn ìpínlẹ̀ ìkíyèsí ọlọ́ni ìdàrà mẹ́ta láàyè kọ́rí ìmọ̀ mílẹ̀ ló sì mí nà aláwọ̀ méjì ẹ̀dá mílẹ̀ ló sì mí. kò fọláwọ̀ ló jẹ sẹ́yìn wà ní fún ẹnìkan kò fún ló jẹ yàtọ̀ sí wọn dá ọ̀rọ̀ kọ́ pé aláàjì ẹ wá sí lọ́dọ̀ mi lóde dáwọ̀ kó ní lọ́la kó wúwà yìí kó ní lọ́tọ̀ la kó fẹ́lẹ̀ yìí sí kó jẹ́ bẹ́ẹ̀ ni tàbí kó tiẹ̀ lọ́ọ́ ọ̀pẹ̀lẹ̀ tó fi lè sórí ilé ìwọ lọ fẹ́ sí ọlọ́wọ́ bá tó fi atm káàdì rẹ̀ lẹ̀ tó sì sọ kó yè sí tó sì sọ báńkì náà gbà tó sì ní káwé síkírẹ́tì òkú rẹ̀ kó wọ́n méjì àwọn àwọn aláàgbà. ẹ gbọ́ bá àkáǹtì láti gbowó ọlọ́kọ́ jíbẹ̀ atm káàdì láti gbà ó fún wa kóòdì láti tẹ̀ sí ó fún wa ó tún bá ní gbogbo síkírẹ́tì ẹ̀kú rẹ̀ ẹ má bọ̀ èmi náà ni mo yọ̀ọ̀dá rẹ̀ fún ó wá ní ọ̀fẹ́. ládùúgbò orin ti bẹ́lẹ̀ kéèyàn lè ṣe yìí kéèyàn fi ṣorí rẹ. láàrin ọjọ́ pàdé àlọ́kadé àwọn afọ́bà wa ṣe fáàlì tí ò ní ìtura wọ́n wá tilẹ̀ kò wáyé wọn láì kábà kò sínú ìsìlámù. forty days làwọn afọ́ àyè lòlú lé wò rí ọ̀rùn wò rí ọ̀rùn ó ní ìwọlé mọ́rù kò kí jí náà lò kò kí ọ̀jà wà lò ó yẹ ìjẹ́ tilka ummatun qad khalat laha ma kasabat wa lakum ma kasabtum sẹ́rẹ́ àwọn bàbá tàbí tẹ́tí lọ́kọ́ là ń sọ o wàláhì ìbẹ̀rù ọlọ́run àwọn fi ṣe kó se o wọn ọ̀gbọ̀n pé yà ní ìbẹ̀rù ọlọ́run ìyá ní oṣù gbọ́n wọn ọ̀gbọ̀n pé yà ní. ìyá ní kéèyàn bá rẹ méjì rájàmù ọgbọ̀n sàbáyì ọgbọ̀n làwọ̀dánù ọgbọ̀n ìṣẹ́ púpọ̀ kọ́ ọlọ́run ọgbọ̀n òbí ṣẹṣẹ bí a sì rí ṣe bẹ́ẹ̀ ni wọ́n ọlọ́dún tabaraka alladhi biyadihi al-mulku wa huwa ala kulli shay'in qadir alladhi khalaqa al-mawta wal-hayata liyabluwakum ayyukum ahsanu amala gbèsòkè ahsanu amala ahsanu afẹ́wọ̀ tí ó ṣe dáadáa àkọsọ́kọ́ afẹ́wọ̀ tí ó ṣe tí ó pọ̀ ọdún mélòó tájú àdábì kú ọ̀rọ̀ ayé tí gbogbo ẹ̀rọ ń dàrẹ̀ rẹ̀ tí ó kú lẹ́tọ̀ dáadáa bẹ́ẹ̀ káàtì kiri kan yíyẹsì ẹlòmíì sì lọ́wọ́ bí àsìkò nítumọ̀ àkìsàmù yẹn wọn fẹ́ tàbí àṣàlù kìí ṣe pé a fẹ́ wọ ẹni tí ó ṣiṣẹ́ tó pọ̀ wọ́n fẹ́ wọ ẹni tí ó ṣiṣẹ́ dáadáa ká ṣiṣẹ́ dáadáa túbọ̀ sí pé ká ṣe bẹ́ẹ̀ni tó ní ìkẹsẹ̀ ní ká ṣe é ní gbogbo oye tó bá fẹ́ ṣe bọ́lá jẹ́sì tó àbá ti sọ àǹkẹ́ tá a fẹ́ sọ yìí bó o ti wù kọ́ dá tọ́lá òní gbà níbo ni nígbà wo mélòó ni. fẹ́ sí ọlọ́run nígbà ṣé tó wí níbo ni ewúrẹ́ nígbà wo mélòó ni báwo ni tí bẹ́ẹ̀ yẹn bá ti yọ kóòdù sẹ́yìn sẹ́yìn rẹ bàjẹ́ sẹ́yìn bẹ́ẹ̀ yọ kọ̀ rẹ níbo ni bàbá bẹ́ẹ̀ kí o sẹ́yìn dàbí rọ̀dà sẹ́yìn rọ̀dà ẹ̀yin bàbá mi fẹ́ kí ẹ bẹ́ẹ̀ dá mi lò ẹ̀ ẹ̀ nípa ẹ̀ dáadáa yọ̀ wà pọ̀ sí o sẹ́yìn rọ̀dà tọ̀ ẹ̀ bá bẹ́ẹ̀ kí o basa sira wẹ basa wala o yẹ to ẹto kati bẹ fi ẹto ẹto ẹto ẹto minima kira bẹ se yi o bẹ yẹ se k'a ma la wa kọ la wa kọ sabula la la la sabula la mọgọ da rasu la kira se fọ a fẹ kiri n'a ye o a y'a kira se fọ yi se mọtibẹ kiri sẹ kí ló ń sàkúnbẹ mo ti tọ́jú pọ̀ bẹ́ẹ̀ kí o. ẹ wọ̀ wọ́n pé abẹ́ àtòrí pa ajá lọ àjòjì àbẹ̀bí tí wọ́n kọjú sí kí o. ẹ wọ̀ sọ́jà lọ́mù tàbí kẹ́kẹ́ sí wù. káàbá ti bẹ̀rẹ̀ pé wèrè làwọn ẹ̀rọ. tó ní pé ìlú yẹ bó ṣe dẹ́pẹ̀ mọ́ abẹ́ kí lóòótọ́ tí ìlú dẹ̀ dáa lóòótọ́ a ti fẹ́ẹ̀lì níbi. níbo ẹ̀dá kò tá àwọn ọmọ kílíà tó ìṣòro láti dáàbò ẹ̀dá kò abẹ́ kí o bàbá ń bo ní. a kàfẹ́ kọjú sẹ́yìn wíwá ká kọjú sẹ́yìn àbí tó jẹ́ pé ní kíbla irú yẹn bó ti kọjá tó sẹ́yìn àwọn àgbà tó ní bá fi tírèlì níbi níbo ni. òkè báwo ni irun náà ni ẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n abẹ́ kí o ní o aláwọ̀ bọ́ aláwọ̀ bọ́ àṣekámẹ́tọ̀ sọ́nà mọ́ta àti sẹ́yìn níbi. anabi ọlọ́run sọ pé àṣẹ kò lórí ewu ìmọ̀lẹ̀ mi ọlọ́run báyìí ní ẹsẹ̀ yá ló àríkà lórí ìbìlẹ̀ rí ojú ó tì mí jẹ́ òkúta tí a máa kí n fi iná mi jó ìmọ̀lẹ̀ mi irun irun bẹ̀ ewu ti jáde mi rùbẹ̀ ẹ̀ tẹ́wọ́ ti fa bẹ́ẹ̀ ló wájú mi bí mírọ̀ kọ̀ọ̀kọ̀ kọ̀ọ̀kọ̀ kọ̀ọ̀kọ̀ kọ̀ọ̀kọ̀ ìyá iná tẹ̀ wọ̀ fọ́ àdúgbò insha Allah ọ ah, dàbí lọ́nà kan ní ìlú bá pẹ̀lú pé bàbá mi pẹ̀lú yìí ṣe bẹ́ẹ̀ náà bá fi irun bẹ̀rù ilẹ̀ fọlọ́ o ẹ̀sìn dí ẹ̀ lẹ́kọ́ ndóyè làbàtà kú ọmọ ẹ̀ wọlé àbàtà ṣe tá à ní ṣe bí ma àwọn mẹ́rin là ń palẹ̀ mọ́ àbẹ̀dá lẹ̀ yìí àwọn tájọ rí tí wọ́n kọjá sábúlé kú ẹ tájọ bẹ̀rẹ̀ tí ó parí ẹ tí ó dá ẹ tí ó parí ẹ tí ó parí ẹ tí ó tún ṣe bí inú rẹ kọ́ wọn kàwá kù ìwọ́n ara àbẹ̀tà ṣe tá à ní ṣe bí ma ẹ dáàbò jàmọ́ ẹ̀yà máa lé kú lẹ́sìn rọmọdán lè fún lọ́wọ́ bí kọ́ ọ mọ̀ wá rí ìyẹn fún lóúnjẹ pẹ̀lú ọdún tó lọ sí fún ẹ kọ́ ọ mọ̀ wá wọ́n orí kú jáde ní rọmọdán náà kọ́ ọ mọ̀ wá lé kú lẹ́sìn kọ́ ọ lè kú lórí kó o sì fẹ́ jẹ́ mùsùlùmí níbi wọ́n sọ̀rọ̀ yìí gbogbo ẹ̀fọ́ ẹni wàá ní gbogbo ẹnikẹ́ni tó bá ti gba àmàlà náà o bẹ́ẹ̀ ni ọmọ bá ṣe kú wá fún mi tí mo fi jíṣẹ́ táàsì ìgbàgbọ́ náà wọ́n sọ̀rọ̀ lẹ́sọ̀ọ́ lórí rẹ̀ ìjọ tí àwọn ìdáná bá parí báyìí yọ̀ọ́ dàbí pé wọ́n lẹ́sẹ̀ bíi dúró rẹ̀ kò ní lẹ́sẹ̀ kankan lọ́rùn jẹ̀mọ́ ẹ má yìí wọ́n kà kẹrù ẹ lọ́wọ́ gbogbo ẹni tó bá sọ pé ìta mẹ́sẹ̀ yẹ́sì ni ẹbí lè pé ìkànnù bẹ́ẹ̀ni kọ́ba yìí wò lára rẹ̀ níbo ni báwo ni bẹ́ẹ̀ lóni nígbà wọn. torí wọn bá para fún yíké wọn á yá mẹ́sà síkìrì ah àsìkìrì tó dáa pọ̀ tọ́lá dáa máa ṣe wọn náà wò kọ́ ni àsìkìrì ọlọ́dàá kódà gbogbo bẹ́ẹ̀ kọ́ sọ́nù Quran ọlọ́run ti òdiwọ̀n sí ẹgírun oníye ẹgbàwẹ̀ oníye ẹlọ́mọ́kà oníye ẹlọ́sàkà onímìsọ́ọ̀mù oníye àdìkìrí nìkan lọ́lọ́ni wọ́n ti kúrú láàdékèrà àbí ẹ̀rẹ́rẹ́rẹ́. dáhùn lọ́sà àdìkìrí ẹgbẹ́ ẹsẹ̀ pọ̀pọ̀ sókè lórí ìdìbẹ̀ sọ̀rọ̀ tẹ̀sán àyẹ̀ tó ló ń sí láyé èmi one thousand ní jíjẹ́ kàbíyù ní téèyàn ṣe tí ò <laughs> káàdì pé tẹ̀sán ní one thousand wọ́n á parí nígbà mẹ́wàá lórí yìí ten thousand ló ṣe. Tí bá sì lè gbé àlọ́ ti fi àlọ́ ti fi àlọ́ ti fi àlọ́ ti fi àlọ́ ti fi àlọ́ ti fi àlọ́ ti fi àlọ́ ti fi alhamdulilayi rabbil alamin. Tẹ́lá ní olùkúsíwá kàṣírà. Mo mọ iye ìwọ tó ìsúná tẹ̀síwá one thousand nígbà sixteen sixteen thousand ni wọ́n ṣe o tiẹ̀ níye èmi ò níye èmi kò tẹ̀lé tó lọ wì ọ̀dẹ̀ kúrú la àbí kìlá. àbí kìlá. so àbí kì í tọ́lá bẹ́ẹ̀ ṣe tó ṣe níbàámu sí pé níbo ni nígbà wo mélòó ni báwo ni sáré ní abẹ́ta tí kì í tọ́kùn yàtọ̀ mi lọ́wọ́ fara wọn lọ dẹ́gbà dá sí kì í ẹ̀ sáré ní sàsí kì í kọ́ mọ̀ lù sáré ní ìlú bàbí àbí lọ́jọ́ bàbí pé wọ́n ní bàbí ìpàdé àtẹ́bí ẹ̀jẹ̀ gbàgbọ́ rẹ̀ ẹ̀jẹ̀ àti ìjẹun lọ́nà wọ̀ wọn ò kó bó kó nà yí ìpàdé àlè bíyẹn abadé wọn ò nà yí ìpàdé àlè bíyẹn wàláhì mo bú ẹ pẹ̀lú kọlọ ṣùgbọ́n ẹja gbà pé àwọn ya ayé pé wọn lù kàlà ní bá nínú àlè náà ó kì í sọ̀rọ̀ díjà wọn lù wọn nà yí ìpàdé àlè bíyẹn wọn ni bẹ́ẹ̀ àlè bẹ́ẹ̀ sọ pé wọn lù àkọlẹ ẹ lọbi ìpàdé àlè tọ́lájà para bẹ̀dí ibẹ̀ wọ́n máa lu bàdìrì lànà bí ife tí wọ́n bẹ̀rẹ̀ sí lu bàdìrì ṣé ìjọ náà ní kó ìsọ̀kọ́ wọn bẹ̀ lù wọn ní abájọ rẹ̀ tẹ́ fi lọ kó mi ọkọ̀ padà rẹ̀. ọwọ́ bí àwọn tó ń sọ fún mi bàdìrì pàdé àbẹ̀ bí pé ó kẹ́ àbájí ẹ̀ fẹ́ wọn lu bàdìrì pàdé rẹ̀ ṣùgbọ́n ẹ tún sọ tó bí ìjọ tó wà lu bàdìrì lẹ́yìn bàtà so kátà ẹ̀rọ ni wọ́n lù wọ́n lù ó ṣùgbọ́n kára ni wọ́n lù wọ́n lé ọdún àkọ́kọ́ ni ogún lé wọ̀. kí wọ́n wọlé yìí sí kí wọ́n lù pé ẹ gbà bí wọ́n lè lò báyà kankan ló lè lù kó mi kò sí wọ̀ pé bàbá bọ̀ sí tẹ́lẹ̀ bàbá wà lórí yìí ẹ jẹ́ ìdá ẹ̀ ṣẹ̀tẹ̀ bí sẹ́yìn ẹ̀ pèsè ìyọ̀ ẹ̀dẹ̀rù. tí bàbá jẹ́ ìdá ẹ̀ ṣẹ̀ tẹ̀lifíṣàn yìí ìyí tẹ̀ dára ní ọba wíwá bàbá tẹ́lá fẹ́ kí tẹlifíṣàn yìí kó máa rìsíìvù galaxy bcos kìnní kan cnn torí stations mẹ́rin ní mú ẹ̀dùn mẹ́rin tẹ́lá fẹ́ kó máa mú tóbi station bíi mẹ́jọ ẹ̀já pèsè síbi ẹ wà bàbá ṣùgbọ́n tó ti wọlé ló à á bá a lọ́dún ẹni tẹ̀sí tẹ̀lé rẹ pé mi ò pè kí n máa para mi tí mo ní sọ́kùn wọn ní bàtí ìpàdé àrẹ́bí ṣùgbọ́n tẹ́lá náà lù àwọn abáyé gbà bẹ́ẹ̀ pé wọ́n lù fún yìí ṣùgbọ́n fẹ́ kẹtí àlù ṣé àbẹ́bí ọ̀rọ̀ pé wọ́n lù tẹ́sẹ̀ tí ò tí ìbòjú lè jáde tó wá ṣé wọ́n padà tó lù ẹ wá tó sọjọ́ tí wọ́n wá padà tó lù tó fi ajẹ́ pé ẹlẹ́fẹ̀ẹ́sẹ̀ wòlúdì gẹ́gẹ́rì jáàsì ní adó wọ́n ní tọ́ka ní sinmi àsìkiri ìyá àwọn tí ó sì ṣe báwọn ní sẹ́yìn rà lọ́dọ̀ bàbá wọn ti ń pa lábá sẹ́lẹ̀ ara rẹ̀. bàbá síbẹ̀ síbẹ̀ lè ṣiṣẹ́ wá kí ló dé tá a fẹ́ sọ wípé bóun láti lè fẹ́ sọ pé ayé ti yí padà tó táwọn fẹ́ gbin ẹ̀gẹ́ táwọn lọ gbin ìgbìn ẹ̀gẹ́ igi ẹ̀gẹ́ ni wọ́n gbìn abẹ́ ẹ̀kọ́ bóun láti fẹ́ sọ pé ayé yí padà tó táwọn lọ gbin igi iṣu èèfù iṣu ni wọ́n gbìn bẹ́ẹ̀ kọ́ ni ìrèké òsì ni kó ń lọ ni ẹ méjì àtàrà wọn méjì ẹ̀fọ́ tọ́lọ̀ bá ti bẹ̀rẹ̀ ẹ̀sìn àwọn ọmọ conservative àwọn ọmọ pẹ́sẹ́ àwọn bàbá wọn wà mẹ́sẹ̀ àwọn bàbá wọn tẹ̀sí ẹ̀rẹ́sẹ̀ wọn wà mẹ́sẹ̀ ilé ìkókó bàbá àyọ̀kọ́ ọ̀sẹ̀ wọn lè kókó. tẹlifíṣẹ̀ táwọn bàbá àwọn bàbá wọn lò tẹ́lẹ̀ bá fẹ́ ti wo eré lálẹ́ àbẹ̀wò tètè tẹ́lẹ̀ sí láti ọ̀sán tó gbọdọ̀ kó ní ọ̀gbọ̀dọ̀ wọ́ọ̀lù bí èyí ó ti ṣe ní bẹ̀rẹ̀. wọ́n ti bá títẹ̀ lábẹ́ máa lò àwọn bàbá tí yóò tẹ́ ṣe lọ wọ́n ti ṣe lọ ọlọ́wọ́ wọn bí mo ṣe máa ń gbà náà ó ní o àbí bàbá tó rìn lọ tó rìn lọ tó bọ̀ owó orí rẹ̀ ibẹ̀ náà àwọn bàbá yẹn tó yẹ pé wọ́n dé báyìí lórí ah, ti kà bàbá ń ṣe wàhálà ìsinmi ọmọ wà máa fara gbé o ọmọ fẹ́ máa kọ́ ọmọ ẹ̀sìn yóò lọ wá bẹ́ẹ̀ lọ fara gbé àwọn bàbá èyí o àwọn bàbá táwọn ẹlẹ́kọ̀ọ́ ń bẹ̀ àwọn bàbá táwọn pé wọ́n náà máa fún alẹ́ yìí ẹ bàbá kan yóò tó ẹmu láti bí sí kiri kan bó ti kọ́ ẹ̀wọ̀n bó sì láwùrọ̀ bó sì dàgbà náà lónìí ẹmẹ ikú wọn bọ wá tóbi sí ẹ lọ́wọ́ bẹ kírun ọwọ́ kírun ẹ lọ́wọ́ bẹ kírun ọwọ́ bẹ kírun kọ́dà ńlá bíi ti sọ báwọn yẹn pé ẹ wá ṣe ní ire ẹ wá wọn kọ́ ọ́ dà ẹ wá ṣe ìdánikẹ́rẹ́ ìdánikẹ́rẹ́ rẹ̀ èèwọ̀ nínú ẹ̀sìn mo ṣe tàǹtà náà ni tó bá ti pèrè kó ń wọ̀ wá sórí yẹn kó wọ̀ wá sórí yẹn ibo ló ṣiṣẹ́ rẹ̀ tí ò sí láàyè rẹ̀ ló lọ́wọ́ bó ṣiṣẹ́ náà rẹ̀ ló bẹ́ẹ̀ lálẹ́ ní sọ fún ọjọ́ mi náà kìyà rẹ̀ no asàfùlà téèyàn bá ti kú alẹ́ ní sọ bá dẹ́kù bèbè amẹ́lẹ́kọ̀ wà lọ́ba tí a bá wà lọ́ba mẹ́lẹ́kọ̀ wà sọ pé mẹ́lẹ́kọ̀ tá

yóò á fi hàn pé ọmọ ìyọ inú ilé tọ̀gbà wọ́ọ̀lù ibi ọ̀bá ti sori ibú ilé mẹ́rin tẹ́ kọ́kọ́ rẹ̀ sí. láti god abẹ́rẹ́ kan náà bí àjẹbí ṣùgbọ́n náà tí wọ́n yí ma ló ti sọ́dà àjẹbí. wọ́n tó wá sí kẹfẹ́ yìí mọ́ra kù kàlẹ́ mi ha ha láàrin mi mẹ̀lẹ́kọ̀ yóò lé mọ̀ ọ́nà mẹ̀lẹ́kọ̀ yìí ládàá lẹ́yìn tàbí lásán mi ó yẹ ma ó sì sori rè ló sáré ẹgbẹ́ yìí gbowó lókun ní kéwú lọ́wọ́ lè kú wọlé dé ìsàlọ̀ lọ́wọ́ kú pẹ̀lú bàbá tó kú sọ́sibítù bàbá tó kú kó ń tẹ́ lọ gbé nínú gọ́tà ìsàlọ̀ lọ́wọ́ kú pẹ̀lú rẹ̀ kódà. lórí ikú òwe lọ wọlé sàdé ìtàhà ìtàhẹ mẹtẹmẹtẹ nàbí takùnú fi bí a nàlọ kí lọ sọ fún ọkọ ọkùnrin bì tọ́lọ́ lọ sí ewu láàbẹ mẹdàrẹ ìmọ̀ mẹlẹ́kọ̀ọ́ ní lábẹ̀rẹ̀ ìta ó lè mọ orí kúkú orí rẹ̀ tí ó lọ yóò wà yìí mọ kálọ̀ òfin ìjàmbá pé kálọ̀ ọ̀gbọ̀n ni irun gbẹ̀tẹ́ ló fi lẹ̀ kálọ̀ òfin lẹ̀ ẹ̀ hátẹ́ni ọ̀hán kálọ̀ ọ̀hán ni òkútẹ́ni ọmọ ìjẹun kálọ̀ ọ̀jẹ̀bẹ̀ ni iṣẹ́ tẹ́lẹ̀ wọ́n wọ káwọ̀ wò wọn oògùn tẹ́lẹ̀ wọ́n sẹ́fẹ́ káwọ̀ sẹ́fẹ́ ẹ̀wọ̀n tẹ́lẹ̀ wọ́n sẹ́fẹ́ tuntun tó gbé wọn káwọ̀ gbé wọn ni wọ́n fi tẹ́lẹ̀ ọba fi ó sí wò lẹ́la ṣùgbọ́n wọ́n bá ti wọ́n fi inú lẹ́pà rẹ̀ wò iná rẹ̀ wọ́n ní táyì jìrá kù bí níbi jìrá wọ́n wàá fi òbúrọ̀ flẹ́gàmà wọ́n wàá fi nà oríire wọ́n wàá fọ́ yọ wàá táyà sí ìhà yọ wàá dé gbọ́ngbọ́n kẹfọ́n náà dáná ọ̀pọ̀ kíkẹ́ wòye àmàlẹ́ ẹ̀mẹ́kẹ́lá àgbẹ̀bọ́ ẹ̀yọ́ gbọ́ tẹ́lẹ̀ rí tẹ́lẹ̀ bá débi sàrí ẹlòmíì ẹ̀kẹ́ yìí tó ọ̀hún láìsẹ́ tó lé amẹ̀lẹ́kà wọn lè ọgbẹ́ ọgbẹ́ tí ó yí wèrè sọ́nù sàrí ẹlòmíì. báyọ̀ kẹ́ wọ́n kòkú yín láti rí kẹ́ lọ́gbọ́n sìnkú sí tẹ́ òtúkòkú rẹ̀ sẹ̀ sí ẹ̀rọ wọn ni ọ̀dà ọ̀tẹ́ ìjẹ́bẹ̀ wa ẹ̀bẹ̀ jàpọ̀rọ̀ tọ̀rọ̀ wa ẹ̀sìn yìí ẹ̀sìn dáadáa tàwọn kìí fi yà ní ẹgbẹ́ tó ti lójú òkú tí ò lè ṣeré sá lẹ́sìn Islam ẹnìkan ò lè fi kókó sórí rẹ ẹnìkan ò lè yọ kó bẹ̀ kó sórí rẹ sọ ẹgbẹ́ jẹ́ ẹ̀kan ọmọ ẹ̀gbẹ́ yìí mọ́ consultation kálọ̀ bá àfa ìbẹ́nu sí àwọn àfa ṣùgbọ́n kì í ṣe kálọ̀ bá wọn kó tẹ̀lé ẹ̀ fún wa kì í ṣe kálọ̀ bá wọn kó jókòó fún wa lọ́ọ̀ kálọ̀ bá wọn kó bẹ̀rẹ̀ fún wa àbí kó ju èyí la lè fi bẹ̀rẹ̀ fún wa káwọn náà sì sọ yìí ẹ jẹ́ àwọn ìṣẹ̀lẹ̀ rà pẹ̀lú àwọn àfa ẹ̀yin lẹ́ dábúrú lẹ́ o táwọn àfa náà fi fa burú ọkọ̀ fún tẹ́ ẹ bá yí àwọn àfáàjọ tí ẹ bá sọ pé gbogbo ẹ téèyàn rẹ̀ bá wà lára fa kókókókó níjọ́ àràfà wọ́n bá gbé pamọ́ fi sínú ni o wọ́n ò sọ kókó sẹ̀rẹ̀ sí ṣé bí wọ́n fi kókó sínú ni àwọn àpá bàbá àwọn ọjọ́ àràfà àwẹ̀ tó dáadé ṣùgbọ́n kò sí tí wọ́n ẹ sínú torí pé ẹ̀yin ilẹ̀ Yorùbá ti dá wà fáyín láàbò wọ́n wá ní òkè àbáyé wà téèyàn yẹn bá ń bẹ lára àbá tó fi jábọ́ kókókó bàbá ti kókókó àtàkà àwọn ọmọ bàbá yà gbé wọn orí dúró orí wọn bàbá ní fa kókó ká ìsinu kò lè fa alẹ́ ní tó mú àbàbá yẹn kọ́ ló ṣe dáadáa fún ọ wọ́n da ẹ̀sìn rú alọ́lẹ̀ yorùbá yìí tewétebù ní wọ́n fi túmọ̀ ẹ̀sìn fún ọ wọn náà bẹ́ẹ̀ sì fúnlẹ̀ ṣiṣẹ́ wa wọn lọ ẹ̀rọ ayé ọkọ̀ máa ṣe fáàlì pípẹ́ sí wùwá yìí kẹyàn àbí ìkàgbọ̀ kéèmé àfọwọ́ àwọn ìgbà fún un. kùránì ò tẹ́lẹ̀ gbogbo kọ́lọ́ kó sì kọ́ kò tẹ́lẹ̀ àsìkò náà wà nínú ìwájú kò tẹ́lẹ̀ àfọ anájọ́ máa sọ jáde lẹ́nu pé ẹni àtọ̀síkú ti kàyà sí tìláwà ní o. sẹ́yìn báyìí àfọwọ́ àwọn aṣọ fún yín pé ẹlẹ́dà olówó gbogbo tẹ́ sọ ilẹ̀ sáwọn ilé ọkọ̀ sájẹ̀ bẹ́ẹ̀ ọ̀tá ló bẹ̀ sájẹ̀ sáwọn kí ló kọ́ kúrò àwọn ìgbìyànjú fún àkìrẹ́ bíbélì. ẹ dàpọ̀ ẹ bẹ gbàgbọ́ ẹ̀jẹ̀ rẹ̀ ọlọ́wọ́ ní jẹ́ kó ká ní sí rẹ̀ rọ̀mọ̀dá náà ti wọ̀ yí palẹ̀ mọ́ wa ẹ dàpọ̀ ẹ jó ju bó ṣe wà tẹ́lẹ̀ lọ ẹ bẹ jẹ́ kí n parọ́ fún yín tí ìmáwé yìí ọba sọ fún yín nínú kí n sọ pé wọ́n yá kò ṣe dáadáa tó tàbí kọ́ pé ń pé ẹ̀mí dáhùn èmi wà bá yín sọ tí bá sọ́sẹ́ tẹ̀lé ṣáàlọ̀ gbogbo ìmáàmù kọ̀ọ̀kan tí àwọn bá ti dé báyìí iye tí kálukú bá ní ẹ̀rọ máa gbé fún ẹgbẹ́ kìlì díẹ̀ kìrìsì má bàa rẹ̀ wọ̀n lọ́ọ̀lì ìdí ẹ̀ ni pé òun làwọn èèyàn lọ bá kìrìsì yìí oníṣòwò nílẹ̀ lọ bá oníṣòwò yóò máa rò pé yóò ti fi ṣe yẹ̀yẹ́ ìbámu ló ní yẹ ọgbẹ lọ burúkú fún yẹ ló jẹ bá sọ pé bẹ́ẹ̀ sakọ ìgbé tu ọgbẹ àwọn ọmọ fún sáyà àti sinu abẹ o tí wọn sakọ yìí o ìbámu ò ní bí rẹ èèyàn tó lé mélòó à wọn ti lé sáwùtì kò ní sọfún mi wọn lé sáwùtì lẹ́yìn èèyàn tó ti wá bá wa pẹ̀lú lẹ́gbàá pé ọlọ́run ọlọ́run láti yà kò sí táwọn fi sílu kò sí táwọn fi jẹsẹ àyàwó yìí o àwọn náà sọ wọn pé ẹ yé e rà àwọn ìwà ń bá wọn o mo sì lọ́wọ́ náà o kéwù bọ́ bá o kéwù tí mo bá ní mo sì ní mo yìí o nígbà tó sì fẹ́ sọ pé káńtà nǹkan kan sọ pé lẹ́nu owó o ní bá máa sì rè ní tí bá tó kálukú ni ẹ ti bọ́ bá fún lọ́wọ́ má kọ́ lọ́wọ́ ẹtí bá fún nímọ̀ máa ọ̀nà mọ̀ ẹtí bá fún lágbára máa ọ̀nà gbára táwa bẹ tó bá ṣiṣẹ́ níṣe ẹnìkan ní lágbára pé ẹgbà sìmẹ́ntì twenty bags tí o sì ní bẹ́ẹ̀ ọ̀nà gbẹ́lẹ̀ ṣùgbọ́n ní ọ̀rẹ́ tó lè filẹ̀ ẹnìkan ló wà pé wọ́n ti kó sìmẹ́ntì lé àwọn ó tàbí fi mọ́tò kó wọlé gbogbo ní ẹ̀jọ̀ sí títì ìpẹ́tẹ̀ síbi ìpẹ́tẹ̀ síbi kálukú ọlọ́wọ́ sẹ̀lẹ̀ sẹ̀lẹ̀ tó ní lọ́nà wò ẹni tó ní ọmọ gbára sìmẹ́ntì tó ní lọ́nà wò ẹni tó ní ẹgbẹ́ kẹsìlẹ̀ ẹgbẹ́ kẹsìlẹ̀ tó gbogbo ẹgbẹ́ iṣẹ́ bọ́lá lọ́wọ́ àárẹ̀ ètùtù. ìrajà pé láìsí ìmáàmù bẹ́ẹ̀ bá lọ́wọ́ tó fẹ́ wá ń dáwọ́. mọ́símọ́tò pépé ọlọ́ọ̀kan tó dá fún aláàjì akínọlá ọwọ́ ní mùdírù orí náà ó ní ẹgbà ẹ lọ fún àwọn aláàwẹ̀ tọ́pọ̀ ẹgbà ẹ fún ọ. wọ́n á ní ṣé kí n kó wọn wá orí ọdún bẹ́ẹ̀ mú ìmáàmù ìfẹ́ rí ẹ bóun yẹ gbówó yẹ lọ́dọọdún wọ́n ti gbẹ́ yín débi pé ṣé báwọn ti ṣe ọlọ́run ti gbà kí wọ́n ṣe bí báwọn ṣe ń nà ọ̀kà ọ́ ẹ máa ń ta pépé ìmọ̀ ẹ ṣàkàtì pẹ̀lú àrùn èlò wọn wọlé àbúrò yìí wọn gbálẹ̀ èlò wọn wọlé síbò kì í sábà dá iṣẹ́ olóore lè mọ pẹ́kẹ́ ti kú tọ́lá ẹgbẹ́ ìṣe bẹ́ẹ̀ bí ọlọ́run ti kẹ́ ẹ̀ dánú orí kà sí tọ́lá ẹgbẹ́ ìṣe bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ ẹ̀ dàpọ̀ ẹ̀bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ bó ti lọ́ bá ti bẹ̀rẹ̀ wọ́n là ẹni tó ní kókó láti gan ìmáàmù ọ̀yà gbà ìwọ ni alábàáwí wa láàrin àwọn àtàwọn mùsùlùmí ẹgbẹ́ wa ìwọ wa lọ rọrùn gbà ìmáàmù ọ̀yà kẹwàá ní kọ́wá lọ kí àwọn ìlànà sísọ ìbúrẹ́ sí lọ kó ló ń tàbí sí kò ní sẹ́bẹ̀ afásúnmẹ̀ lélẹ́yìí ẹ̀rọ sọ́wọ́ lọ́nà àlè ẹ̀wájà wọ́n bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ gbogbo rẹ̀ sínú ilé yóò fún wa fún mọ́sálásí wa ìgbé tọ́ àwọn ọ̀fẹ́ mẹ́ta fẹ́ fún ìmọ̀mù àwọn òfin ilẹ̀ gbogbo ráìsì iye tó bá gbọ́ tó ní kò sí tó wọ́n jẹ kò fún kò bá parọ́ kò nọ́mọ̀. ìrọ̀lù two thousand ní pa mèrè ibi tí wọ́n á ní bẹ́ẹ̀ lọ́ọ̀ nìyẹn lọ yes òun ni bí èmi Ali King. òun ni mo lọ́yọ̀ ní àkóso ní oníkòsí wà sí ilẹ̀ o à níbo bí a sáré pè ọ́ bó sọ pé kò sí wà sí ilẹ̀ ká níbi tí ìfẹ́ lọ ni kò sí bẹ̀rẹ̀ lónìí ìlúbọ̀ wa pè pé abọ́ àbúrò yìí wọ́n bẹ̀rẹ̀ sí wà sí ilẹ̀ ẹ̀ ẹ̀gbọ́lẹ́ta wá o ẹ̀ torí kò sí mẹ́rin kò sì sí mẹ́rin lówí o òun ni bí èmi ọwá ní iye tí owó ìdọ́là fún mùsùlùmí àdúgbò yìí àwọn òfẹ́ mọ̀ wọ́n o àsìkò náà àwọn yá ni ìbámu ẹ tó bá wọ́n tó ní kò sí bọ́dọ̀ ti rẹ́ sí agolo méjì lọ́ba tà tá sàárà àkọ́bá ṣe mọ́ bẹ̀rẹ̀ ṣe mọ́ tani wàá tó sọ́kọ́ tirẹ̀ káfí bẹ̀rẹ̀ lọ́dún yìí alóòtì rẹ̀ lọ́dún yìí lò.